والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته لن adúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní tẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí a ń bá bọ̀ nínú tírà riyadu salihin الحديث الثالث حديث يليك تا náà عاتما a نعم عن أبي وليد عبادة بن صامت رضي الله عنه قال بايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة في العسر واليسر والمنشط والمكره وعلى أثرة علينا وعلى ألا ننازع الأمر أهله إلا أن تروا كفرا بواحا عندكم من الله تعالى في برهان وعلى أن نقول بالحق أينما كنا لا نخاف في الله لومة لائم متفق عليه nínú hadith eléyìí tí ń bẹ ní abẹ́ ọ̀rọ̀ anábi sallallahu alayhi wa alihi wa sallam báàbù al'amuri bil ma'ruf wa nahyi anil munkar hadith ẹlẹ́kẹta ona ni hadithu abu walid abul walid ubadat bin sabit ọ̀kan nínú àwọn sàábé oúnṣẹ́ ọlọ́run òun ló ń jẹ́ ubada bin sabit kọ́lọ́wọ́n bá kọ́ bá wa yọ́nú sí i ó ní baya'na rasulullah sallallahu alayhi wa sallam ala sam'i ó ní àwa tá a jẹ́ sàbẹ́ tá a jọmọ lẹ́yìn ànábi sallallahu alayhi wa sallam lójú ayé rẹ̀ tá a gbàgbọ́ tá a sì bá lò pẹ̀lú ìgbàgbọ́ náà ìṣesí tiwa ni wípé àwa máa ń bá nàbí jẹ́jẹ́ lérí pé a dúró tì àlìbẹ́yà òun náà ni kéèyàn jẹ́jẹ́ fó lórí wípé mo ṣe tán láti tẹ̀lé ọ nítorí pé ní alìbáyà nìyẹn ìsọ gbólóhùn yìí èèyàn lè sọ kéèyàn ò fẹnu sọ èèyàn sì lè fi ìṣe sí èèyàn lè fi sọ àwọn wo ni ká fẹnu sọ lójú ọ̀ràn yàn fún àwọn wo ni kí wọ́n fi ìṣesí sọ lójú ọ̀ràn àyàn fún bí a bá yẹn ẹnìkan tó jó lórí tí gbogbo wa sì gbà pé olórí wa lélẹ́yìí tó ṣe pé àkóso àlámọ̀rí ọwọ́ rẹ̀ náà la kò sí bó bá pa wá láṣẹ àtẹ̀láṣẹ bó bá sì gbófin kankalẹ̀ á bọ̀wọ̀ fófin hàn àwọn kan ń bẹ nínú àwọn èèyàn tí ń bẹ lábẹ́ olórí wọ́n pín wọn sọ́nà méjì wọ́n ń pè àwọn kan ní ahalul wọ́n sì ń pè àwọn kan ní al'amma àwọn ahalul àwọn yìí àwọn náà làwọn tó ṣe wípé wọ́n pàtàkì gbogbo ń tèèyàn lè fi jẹ́ olórí ó wà lára tiwọn náà àmọ́ bó ti wulẹ̀ kó rí olórí kan lásán ni àlè lólórí mẹ́wàá ìdọ́fà táwọn òfin jó nù àwọn náà ní tèèyàn lè fi jó lórí lára àwọn yìí àwọn ni wọ́n súnmọ́ olórí jù àwọn ni ìkúnlọ́wọ́ wọn lérí kó lórí ó láṣeyọrí ó ṣe pàtàkì bọ́n bá sì yọwọ́ tán bá láwọn ò gbàfó lórí hùn àánú ọlọ́run ló kù tó lórí yẹn lè fi láṣeyọrí àwọn yẹn ni ahlul halli àwọn wọ̀nyí gbogbo nírú àwọn èèyàn bẹ́ẹ̀ máa wà yálà nínú ipò lórí ayé ni àbí ipò lórí ẹ̀sìn àbí kádà wọn pèsè àwọn àwọn afọbajẹ náà máa ń kún wọn àwọn ò ṣùgbọ́n àwọn ni wọ́n kún ẹni tí ìjọba lọ́wọ́ tí ó fi débẹ̀ lẹ́yìn anábì wa alayhi anábì papòdà irú àwọn bẹ́ẹ̀ náà ń bẹ pẹ̀lú àwọn wípé ìwọ la fà kalẹ̀ lólórí a sì ṣe tiẹ̀ a kùn ọ lọ́wọ́ lérí ẹ̀ eléyìí ló fà á nínú àwọn tó jẹ́ bẹ́ẹ̀ àwọn al-asharatul mubashsharuna bil janna àwọn mẹ́wàá kan bẹ láyé anabi sallallahu alayhi wa alayhi wa sallam tánàbí ti fún wọn ní ròdùnú pé ọmọ àlìjánná ni wọn kódà nígbà tán sì ń bẹ láyé tí wọn ti kú àwọn wọ̀nyí ẹnu wọn tọrọ lórí yíyan yàn sípò àwọn yìí tí a bá yan olórí kan sípò a gbúdọ̀ gbọ́ kí wọ́n fẹnu sọ páwọn gbà fún kí wọ́n sọ jáde òun ó ṣe pàtàkì táwọn yẹn bá ti sọ síta wípé a gbà ọ́ lólórí a sì ṣetán láti máa tẹ̀ láṣẹ rẹ̀ ṣe rí àwa tó kù asọ́ o kekere o kékeré ni tiwa ṣèdí yìí tó fi jẹ́ pé àwa ìṣesí làwọn fi sọ tiwa ṣùgbọ́n àwọn tó ṣe pé túláàsì afẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn òun náà ni àwọn ahlul halli wal gbogbogbà náà nírú àwọn èèyàn bẹ́ẹ̀ máa wà wọ́n jẹ́ ká mọ̀ wípé alìbẹ́yà ń tá ń pè ní bẹ́yà látàbí ahán anábì sallallahu alayhi wa sallam ọ̀ràn èèyàn ló jẹ́ fún gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí èèyàn ó sì ní bẹ́yà pẹ̀lú olórí kan náà ni èèyàn ní bẹ́yà olórí méjì kò sí bẹ́yà méjì lábẹ́ olórí kan lápèjúwe tí wọ́n bá bi wá léèrè pé ta lórí gbogbo mùsùlùmí lákùrẹ́ ń bè èèyàn ò ní sí èsì dárúkọ ẹnì kankan ju tani Imam Abdulhakeem Akorede wọn ò náà lórí mùsùlùmí bó o ṣe sọ yẹn o ti ní bẹ́yà pẹ̀lú rẹ̀ ni torí pé ọgbà kó náà ni olórí mùsùlùmí ìwọ́tọ̀ jẹ́ àmà ọ máa fi ìwà àti ṣe sísọ ṣùgbọ́n àwọn kan ń bẹ wọ́n gbúdọ̀ sọ ká gbọ́ tí wọ́n wí ǹjẹ́ ẹ gbà fún ẹni yìí ní bẹ́ẹ̀ ni àwọn gbà so ìtìbáàrù ń bẹ fọ́rọ̀ wọn ju ìṣe wọn lọ ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé ọ̀gọ̀rọ̀ èèyàn tó ṣe wípé ọ̀rọ̀ rẹ gan ò nítumọ̀ ọ̀rọ̀ rẹ ò ní kọ́ lórí mọ́ rí nǹkan kan ṣe kò di lọ́wọ́ irú àwọn ẹgbà yẹn ìwà àti ìṣesí lẹ́yìn ò fi ṣe báyà àti yẹn ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ kókó tó yẹ wípé wíwà nípò lórí nǹkan ọlọ́run ló wọ́n sábàbí tán bá sì kọ̀yìn só lórí wọn òun náà dààmú lérí ipò tó wà àwọn èèyàn agbúdọ̀ gbọ́ kó wọ́n sọ jáde wípé àwọn gbà fún eléyìí nìkan tó ń pè ní àlùbẹ̀yà bẹ́yà kìí ṣe táwọn èèyàn kan sára wọn jọ bí àwọn èèyàn nìkan ló lórí láàrin ara wọn àyìn àmírù kan àbírọ̀ yíṣu kan àmúrísìdù kan ti ṣe báyà pẹ̀lú ẹni yẹn báyà yẹn kìí ṣe báyà ṣẹ̀rà nínú ṣẹ̀rà ẹnìkan lèyìn ò ní báyà fún kọ̀sẹ̀ dìgbà tí yẹn ṣẹ̀ fọwọ́ lé lórí ọwọ́ àdìsọ́kàn pé a mọ̀ tẹ̀ láṣẹ rẹ̀ tán bá bi wálé ìpìta ló lórí wa ànídárúkọ ẹlòmíì wọ́n ládàrúkọ ìyẹn ni báyà àmà wà á mọ al-bay'atul khassa òun náà ni àwọn tí wọ́n jẹ́ kókó àwọn yóò sọ lójú ẹ̀ àgbà fún ọ àṣebáyà pẹ̀lú rẹ̀ àgbà olólórí tán bá sì bí wá lèrè níbi kíbi kíta lórí wa á sọ pé wọ́n ni tá a bá sì ríbi tó kù sí àmọ̀ tún ọ̀sẹ̀ tá a bá sì ríbi tó ti ṣe dáadáa á fi ayé pé dáadáa òun dáadáa ni ọ ibi tó bá sì kù sí á sùn mọ́ á wà tún ọ̀sẹ̀ ni à ní fọ́n ibi tó kù sí à ní fọ́n káàkiri ayé so gbogbo àwọn nǹkan yìí nínú ẹ̀kọ́ ìṣèlú ẹ̀kọ́ ìtúnlùṣe nínú Islam nítorí wípé ẹnìkan náà ni ó jò lórí gbogbo àwọn tá a bá kù á kùn olórí yẹn á kùn lọ́wọ́ kó lè láṣeyọrí torí pé níbi kó láṣeyọrí òun ibẹ̀ náà ni oore fún àwọn tá a tẹ̀lé tá a ń bẹ̀lẹ̀ yẹn rẹ̀ afọwọ́ Ubadah ibn Samit ó ní àwa bàyáàna Rasulullah sallallahu alayhi wa sallam ala sam'i wa ta'a fil usri wal àwa àwọn ajuwọ́jú sẹ́lẹ̀ agbábẹ́yà agbànábì lọ́gàá àgbà ló wa lérí pé àsàmùí wà tọ̀ọ̀à ní ti ń jẹ́ bẹ́yà gani lérí wípé a o a máa gbọ́rọ̀ sànábì lẹ́nu a sì ṣe kí o n tó bá sọ fún wa a máa tẹ̀lé ọ̀tọ̀ ní kéèyàn ó gbọ́ ọ̀tọ̀ ní ó ló fi jẹ́ pé láwùjọ tá a wà lénìí ó fẹ́ má sí wàásí táwọn èèyàn ò tí ì máa gbọ́ bí bá ní wọ́n pèdè wàásí kan o bọ́ bá lọ bí wàásí wọn tó bá sọ ọ̀rọ̀ mẹ́wàá ó súnmọ́ kó o ti gbọ́ bí méje ń bẹ̀ bóyá afá kan ti fi ṣe wàásí rí àbí wọn náà ti kárí in tó pọ̀ nínú ọ̀rọ̀ náà láti ń gbọ́ ọlọ́run sọ anábì sallallahu alaihi wasallam sọ ṣùgbọ́n tọ́ àní ò ká gbọ́ kódà bí ká tẹ̀lé ká ké kódà bí ká lò ìdí ni tó fi jápá àwọn sọ̀hábà àwọn sàábé kọ́lọ̀ nǹkan yọ́nú sí wọn wọ́n lóore púpọ̀ ju àwa tàǹbẹ̀ nísìnyí lọ okun àìdí tánàbí sallallahu alayhi wa alihi wa sallam tánàbí fi ń sọ ọlá tó ń bẹ fáwọn sàábé lérí àwa mùsùlùmí tó kù anabi sallallahu alayhi wa sallam anabi ni láta ṣubú asuhabi ẹnikẹ́ni nínú yín ẹ gbọ́dọ̀ lànà yín láti bú àwọn sàábẹ́ o torí pé kò sí iṣẹ́ olóore tẹ́ ẹ lè ṣe ẹ lè ṣe déédé ẹ lè dọ́gba pẹ̀lú àwọn sàábẹ́ àwọn fi ẹ̀mí wọn lẹ̀ wọ́n fi dúkìá wọn lẹ̀ lérí láti lè tanná ìmọ́lẹ̀ islam أمبنينوا فامنهم من قضى نحبا فامنهم ما ينتظر وما بدلوا تبديلا الله سبحانه وتعالى قولوا يا أصحاب القرآن الذين ها إذا قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وتسليما وقالوا حسبنا الله ونعم الوكيل àwọn sọ̀hábà àwọn náà làwọn tó ṣe wípé rijal lọ́lọ́ ń pè wọ́n nínú alkùrán sọ́dàkù máa áhàdùlọ́ àlè àdéǹtàn bọ́lọ̀ ń ṣe wọn yẹsẹ̀ kúrò lérí kí làdéǹtàn bọ́lọ̀ ń ṣe àsàmọ̀ èyí tá nàbì bá ti sọ fún wa tá a ti gbọ́ báyìí a tẹ̀lé kódà kí gbogbo ayé O ṣe kódà kí yà ọjà àwọn lérí ń bẹ gba Islam anábì ní Islam rẹ̀ tó gbà yìí nínú ìlú Maka yìí à ń yọ ni o má lọ kàábà má lọ pariwo kó o ti gba Islam o ah. ọlọ́run rò wípé ṣe bí anábì níbẹ̀ ọlọ́dọ̀ ọlọ́run ti bọ̀ bó ṣe lọ bẹ̀nu ọba pariwo pé òun ti gba islam nígbà tó lóun gba islam àwọn kèfèrí bára mú wọ́n sì lù ú tó dákú ìgbà tó tají wọ́n lù tó dákú wọn á lọ wọ dàbí kan ìgbà tó tají tó lọ bá anábì ní àà ah, ṣé mo ní kó o má sọ ọlọ́run rò wípé ah, tọlọ́run kóun máa jìyà báyìí ọ̀tọ̀ lọ́run ó tún dọ́kejì òtún lọ ó tún lọ sọ wọ́n tún lù wọ́n tún dọ́kejì òtún lọ ànábì wà máa lọ lóyún pé máa lọ sákò lè wọ́n máa lù ọ̀pá. àfọwọ́ Zaid ibn Haritha radiyallahu anhu gbàtí ànábì sallallahu alayhi wa alihi wa sallam tánàbì ṣe hijira ànábì ṣe kúkúrò nílùú Makka ó lọ sí bọ́yá tọ́ìfù lè jẹ́ ibi tí ó gba ànábì láyé nígbà táwọn ará mọ́kà tí wọ́n fúnlẹ̀ mọ́ sallallahu alayhi wa sallam gbàtà ànábì délu tọ́ìfù ànábì wá bá wọn sọ̀rọ̀ nípa tó ń gbé lọ́wọ́ ah, wọ́n ní tó dáa ni láì mọ̀ pé wọ́n ń de ànábì lẹ́kẹ́ ni sallallahu alayhi wa ànábì suma wọn ní ọ̀dà máa bọ̀ á gba ọ̀rọ̀ rẹ̀ wọ́n ti wá lọ sọ fáwọn ọmọ kéékèèké àtàwọn èèyàn tó ṣe wípé wọn ò wọn ò lákàkún bí dìdìrín àwọn èèyàn wọn nìkan lọ sàkúta lọ́wọ́ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lẹ̀ òkúta bá nàbì sallallahu alaihi wasallam wọ́n lẹ̀ òkúta bá nàbì ànábì lọ bá wọn wọ́n lẹ̀ lókúta àgbàtà nàbì wà rí pé àwọn eléyìí ọ̀fẹ́ gbọ́ ọ̀rọ̀ ànábì bá síjú padà ànábì ń tẹsẹ̀ mẹ́rin wọ́n wá ń fi òkúta yẹn lé ànábì sallallahu alayhi wa alayhi wa sallam bí wọ́n ṣe ń lẹ̀ má ànábì wájú wọ́n lẹ̀ mọ́ lẹ́yìn àwọn kan tún lọ gba wájú wọ́n tún máa lẹ̀ mọ́ sallallahu alayhi wa alayhi wa sallam níbi tá ànábì ti tí wọ́n ti lẹ̀ òkúta yẹn ká tó padà lẹ́yìn ànábì ó tó déédéé bíi sífúta tó mo débẹ̀ báyìí ní tọ́yìí múrí bí irú bí ìsìnkúta wọ́n lè kúta mánu sallallahu alaihi wasallam Zaid ibn Haritha òun wá dúró ó bẹ̀rẹ̀ sí ní fi ara gba òkúta yẹn bí ṣe ń fara gbà lẹ́yìn ní fara gbà níwájú yóò tún sáré lọ wájú tó bá tún lè oko láì mú nǹkan kan lọ́wọ́ láti lè fi gba oko wọ́n sàn fara gbà ń fara gbà títí táwọn yẹn fi para lẹ́yìn ànábì gbogbo ara Zaid ibn Haritha ó ti kún fẹ̀jẹ̀ báyìí ni anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi wa lọ síbi abẹ́ igi kan àwọn igi kan ibi oko gidabinu kan torí pé àwọn gidabinu wà ní Taif Taif ó jẹ́ ìlú kan èyàn ò lè mọ̀ pé Saudi lè yẹn wà Taif ó rò pé bí irú bíi ni nǹkan máa ń wù dáadáa ń irúgbìn ibẹ̀ máa ń wù dáadáa àwọn èso dábínú àwọn dàbínú bẹ̀ ó máa ń wù dáadáa inú oko kan wà tẹ́ kókó dàbínú nìkan anabi sallallahu alayhi wa sallam anabi wa lọ dúró lábẹ́ igi yẹn anabi o àti lè padà sílùú mọ́kàdí wàhálà nítorí wípé ọdún yẹn ẹ̀gbọ́n bàbá anabi sallallahu alayhi wa sallam Abu Talib ó ti jáde láyé ìyàwó rẹ̀ Khadija tọ́lọ́ ń lòun sábàbí láti mọ ara anabi lọ́wọ́ náà ti jáde láyé àwọn kẹfẹ́rí ìlú mọ́kà wa ni tọ̀ ọ̀sẹ́ni tá à ń tijú mọ́ láàmá ń ò bí dáa kọ̀ wọ́n mọ́kà mọ́ bó ṣe jáde òun náà kò wọlé mọ́ ànábì sì mọ ẹni tí wọ́n sọ ohun ànábì mọ̀ túmọ̀ rẹ̀ pé àti wọ mọ́kà kò rọrùn fún ànábì mọ́ sallallahu alaihi wasallam tọ́ ìfòrè kò ṣe padà sí ànábì wa dúró lábẹ́ igi jọ́ kìíní jọ́ kejì malakuji malaika tí ọlọ́run ọba kó ìdájọ́ àwọn ètò nípa òkè tọ́lọ̀n kò lè lọ́wọ́ ọlọ́run wa rán màlẹ́kà yìí Jibril wa bá nàbí sallallahu alaihi wasallam ó wá ní ọlọ́run ní bí ọ léèrè wípé kí lọ fẹ́ ká ṣe fáwọn ará tọ́ ìfẹ́ tó o bá fẹ́ kí òkè sì ń bẹ òkè ló yí wọn ká pé tí òkè yìí tó o bá fẹ́ kún wọ́n sì dì kó sì wó pa gbogbo àwọn aráàlú tọ́ ìfẹ́ yẹn mọ́lẹ̀ pé ọlọ́run ti yọ̀ǹda rẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni ara kọlọ́wọ́ foríjì wọn nítorí pé tí wọ́n sì yẹ kò yé wọn báwọn ò ṣe àwọn àrọ́mọdọ́mọ wọn ó padà gbà sallallahu alayhi wa alayhi wa sallam sọlọ́bi jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam àpẹẹrẹ dáadáa lànàbì jẹ́ lérí ìlàmójúkúrò ẹ sì wo omi tó rà anabi padà wájá sí i so ló fi jẹ́ kí gbogbo ẹnikẹ́ni tó bá ti lámọ̀jú kúrò tó bá ti lè ní tẹ̀mára tó bá ti lè ní kó máa fojú fo nǹkan kó máa gbé nǹkan sẹ́mi púpọ̀ jù irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n máa látúbọ̀tán dáadáa téèyàn bá wá dé tọ́ìf mo láǹfààní àti lọ tọ́ìf mo sì láǹfààní àti gbé ara mi ó mọ́ra ní Qarnul Manazil ní kọ́ọ̀tù tó wà ní Taif inú Taif ẹfẹ́ lè má kàbí ilé mẹ́ta tẹ́fì mọ́rí mọ́sálásí nísìn tẹ́ bá ti ń kalẹ̀ kalẹ̀ ẹ̀rì mọ́sálásí bá ti ń kalẹ̀ mọ́sálásí mọ̀ wá ń rántí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé ah, àwọn tánlẹ̀ Ànábì ló kò níjọ́ kìíní àná òun wá ní mọ́sálásí wá pọ̀ yìí nínú Taif yìí sallallahu alaihi wa alihi wasallam ibi tá ti lọ bẹ̀yẹn òun náà ni Zaid ibn Haritha ó sì fara gbọ́ òkú nítorí títa ní o nítorí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìdí nìyí tó fi jẹ́ pé àwọn sàábé wọ́n yàtọ̀ gédégédé kò sípò tó gbà nínú ipò ṣéwù ọba àti sàmánì nítorí ọjẹ́ ọ̀tọ̀ ẹsẹ̀ bàtà èyí tó kéré jù nínú àwọn sàábé ọ̀tọ̀ ẹsẹ̀ bàtà yìí bá ní o ti wá dé màkàmà tó ga nínú iṣẹ́ o o ti fàṣẹ odidi ogún ọdún ló fi wá lọ́à là kò sí nítorí kò lè jẹ́ kò lè tọ́sọ̀ àbí ámbìlì tàṣí pọ̀ wà tó ànábì sallallahu alaihi wa sallam àwọn sọ̀hábà ọlọ́run sàn wọ́n lẹ́sàfà ànábì sallallahu alaihi wa ní inna Allaha ikhtarani wa ikhtara li ashaba ọlọ́run sàmì lẹ́sà ó sì mọ̀ọ́mọ̀ yan àwọn tí ó jẹ́ sàbíhùn ó yàn wọ́n ó kó wọn tì mí ni ọlọ́run kúrí àbúlà àbí ńlẹ̀ ọlọ́run sí ń sàbí torípọ́ ọlọ́run ti mọ̀ pé kò kò gbúdọ̀ jẹ́ sàbí ọlọ́run ráwọn èèyàn mí lẹ̀ kò sí wọ́n ní sọ̀hábà kó tó sàwọn sàbí kó tó sàwọn lẹ́sà kọ́mọ jẹ́ sàbí anabi sallallahu alayhi wa sallam ìdí ni tó fi jẹ́ wípé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mú ẹ̀sìn rẹ̀ ní mímọ́ bánabi ṣe ṣe tó sì fẹ́ fọkàn balẹ̀ láti lè jọmọ lẹ́yìn ànábì sallallahu alayhi wa alayhi wa sallam yóò fi ẹ̀sìn rẹ̀ lérí bọ́lọ̀ ń ṣe wí bánabi ṣe ṣàlàyé àti ìfọ́síwẹ́wẹ́ àlàyé àwọn sàábé torí pé àwọn sàábé òun ojú wọn ni ọlọ́run ti sọ Kùránì kalẹ̀ wọ́n bá nàbì gbé wọ́n bá lò wọn tànàbí bá dákẹ́ wọn mọ tànàbí ń rò bánàbí bá sọ̀rọ̀ ìtumọ̀ ọ̀rọ̀ ànábì yé wọn èyí tí ó yé wọn wọn á béèrè lọ́wọ́n gbà lérò ànábì ó sì fún àwọn ni wọ́n wá fẹ́ nímọ̀ nípa ìtumọ̀ kùránì ní àbáwátà ń bẹ nísìn nígbà téèyàn túmọ̀ àyà kùránì sọ wípé ifá ọlọ́run sọ̀rọ̀ nípa ifá ifá nínú kùránì táwọn wá béèrè pé sanabi ló sọ bẹ́ẹ̀ ni àbáwọn sàábé ọ̀nà ah, ara òun pàdé ṣéwù kan nígbà tó ń lọ síbi kan òun pàdé ṣéwù kan ṣéwù yẹn ló wá tú bẹ́ẹ̀ ah, ṣéwù láti bo síbo ṣe ṣéwù yẹn ni ọmọ túmọ̀ kùránì tó àwọn sàábé àwọn sàábé jẹ́ pé ṣe ju wọn báyìí ní kùránì ti ń sọ̀kalẹ̀ àfáà Abdullahi ọmọ Mas'ud radiyallahu anhu ó ní kò sí ní tẹ́ bí mi nípa kùránì tí mi máa torí pé mo mọ ibi tó ti ṣẹlẹ̀ mo mọ ohun tó bí ọ̀kọ̀ kan èyí tó bá sì rú mi lójú màá béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam àwọn sàábì nù sólóbi jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ àwọn mọ̀sọ̀pọ̀ lọ́hùn wí ànábì wí àwọn sàábì sàlàyé rẹ̀ báyìí ibẹ̀ ń lọ lọ́hùn fi mọ̀nà sí gbogbo èyí tí ń pín yẹlẹyẹlẹ nínú Islam àìgbé lérí ìpìlẹ̀ òun lójó máa pín yẹlẹyẹlẹ bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wa alihi wa sallam anabi ni wasataftariku ummati ala thalathi ẹn eh, wasabaina firqa kulluhum finna anabi ni àwọn àlùmọ́ mi gbogbo wọn wọ́n pín sí ọ̀nà mẹ́tàléní àádọ́rin anabi ni gbogbo wọn ní ọ̀wọ́ náà àyàfi ọ̀nà kan ṣoṣo àwọn sàbí wa béèrè wípé àwọn wo wá ní àwọn nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ anabi ni man kana ala ma ana alayhi al-yawm wa ashabi anabi ni àwọn tán bá dúó lérí ntẹ́mi anabi dúó lé lérí àti táwọn sàábé mi anabi fi ti sàábé anabi fi kún ntẹ́mi anabi bá ń ṣe àtàwọn sàábé mi àwọn yẹn nìkan náà lè rẹ́sìn gbèrè wájú ọlọ́run tọ́lọ́wọ́ sì kàn káàbọ̀ so yẹn túmọ̀ sí wípé a gbin pàtàkì àwọn sàábé sẹ́mi gbogbo àwọn mùsùlùmí ká lè mọ̀ wípé orísun ìmọ̀nà ẹ̀sìn bánàbì ṣe ṣe gẹ́lẹ́ ara wọn láti lérí nítorí pé ọmọ kéwu anábì sallallahu alayhi wa sallam ni wọ́n jẹ́ àwọn sọ̀hábà àfọwà Ubadatu bunu Samit tó ń sọ̀rọ̀ yìí ó sọ̀rọ̀ yìí ó gba ẹnu sọ fún gbogbo àwọn sàábé ni torí pé kẹ́lìmọ̀ bá a yà àná Rasulullah sallallahu gbogbo àwa sàbí n táwa máa ń ṣe ni wípé àwa máa gbà fún òjìṣẹ́ ọlọ́run alàsàmì ìwọ̀tọ̀ a ó fi dá a lójú pé àníṣe ìwọ sàsọ àṣetán láti kíni o láti tẹ̀lé fìlẹ̀ ọ̀sẹ̀rí àṣetán láti gbọ́ láti tẹ̀lé ọ nínú ìnira. No, àní fi ọlẹ̀ àti ní fi islam ọlẹ̀ wàlì yusri àbí nínú ìdẹ̀kùn torí gbogbo àmì ń bẹ ẹlòmíì inú ìnira ní màá mọ̀ ọlọ́run bọ́rọ̀ ẹlòmíì ṣe rí nù tí ìnira bá dé ẹ bá máa rí mọ́sálásí yóò máa gbààwẹ̀ yóò máa yan bọ́lọ̀ ń bá mú ìdẹ̀kùn dé ẹ̀ nírí ìran kan nìyẹn nínú àwọn èèyàn ìran míì nínú àwọn èèyàn sì ní in tó jẹ́ ẹ rí fisanfisan rẹ̀ nínú ẹ̀sìn ni wípé nǹkan ń dùn gbogbo bó ṣe fẹ́ sí òun rí ni wípé nǹkan sáfẹ́rẹ́ ẹ rí pé ẹ̀rẹ̀ rí mọ́ ọ máa wá ọ̀nà gbogbo omi tọ́lọ́wọ̀n ọ̀nà àbáyọ sí i àwọn sọ̀hábà kọ́lọ́wọ́n bá kó bá yọ́nú sí wọn àwọn wá ń fi ń dá nàbì lójú sallallahu alayhi wa sallam wípé fèlè ń sírì yálà à ń bẹ nínú nira ni tí ẹ láàmà ṣe o a máa gbọ́ a sì máa tẹ̀lé àbídẹ̀kùn ló dé ìdẹ̀kùn ò ní dé kídẹ̀kùn yẹn wá pọ̀ débi wípé àwa nírántí ọlọ́mọ ara o wàlmọ́ńṣọ́tì wàlmọ́kìràhìn alimanshati òun náà ni látara anashat kára ó yá gágá kí nǹkan ó já sí rọrùn tá a tí nǹkan bá ń já sí rọrùn fún wa tìrẹ ànábì náà la máa gbọ́ tìrẹ ànábì la máa tẹ̀lé yìí tí nǹkan bá le kókókó tó kà wá láyà àní fìtìrẹ ànábì lẹ́wọ̀ ní tó bá ní a òun náà la ṣe wàhálà athọ́rọ́tì nàálẹ́ yìí náà wà athọ́rọ́tù níbí yìí òun náà ni nǹkan tó ṣe wípé àjọ níni ṣùgbọ́n jẹ gàba lè lórí tí ẹni tó jẹ gàba lè lórí yẹn kìí sì ṣẹni tí. Ti a lè gbénáwò lójú a sì sọ̀rọ̀ tẹ́ra ànábì bá sọ náà láṣẹ a ní fi bí nǹkan yẹn ṣe ta wá lára ká wá tó lòdì sílànà tọ́lọ̀ wàhálà alànúnáàzìá al'amrọ̀ ahlahu bákanáà a tún búra a ṣèlérí fúnra anabi sallallahu alayhi wa sallam wípé àwa àní máa figagbága àwọn tó o bá kó àlámọ̀rí àkóso nínú àwọn adarí tó o bá kó lé lọ́wọ́ àní figagbága pẹ̀lú wọn illa an taraw kufran bawahan indakum minallahi ta'ala fi burhan àyàfi tí a bá rí kúfùrán bàwáhàn ẹni tí ó já ṣáájú taari ìwà ìlòdì sí tọlọ́hun bàwáhán èyí tó fojú hàn lára rẹ̀ àtọ́bá rí bẹ́ẹ̀ á takò ní tọlọ́hun kọ́ ìgbà yẹn indakum minallahi ta'ala fi burhan ìgbà yẹn lẹ tó láwùjáre lọ́dọ̀ ọlọ́run pé àyè ṣe dẹ́ fi takò ní tó ṣe ni tààfin láwa náà ṣe tiẹ̀ mọ́ ó dìgbà náà wa ala an àtúnṣe lérí àbúra fúnra ànábì sallallahu alayhi wa sallam pé gbogbo bó ti wulẹ̀ kí nǹkan ó rí gbogbo bó ti wulẹ̀ kí nǹkan ó dà òdodo làwọn ò máa sọ àyìnàmà kùnà gbogbo ibi tá a bá wà pátá òótọ́ la máa sọ la nakhafu fillahi lawmata la'imi bẹ́ẹ̀ sì ni a ò ní páyà pé eléèbú kan pé yóò bu wa lórí òdodo ẹni tó bá lè bu wa kó bu wa ẹni tó bá lè gàn wá kó gàn wá ẹni tó bá ti jó òdodo yẹn níbikíbi tá a bá wà wọn làwọn máa sọ muttafaqun alayhi hadithi yìí pẹ̀lú ẹgbàwa rẹ̀ yìí bó ṣe wà nù Bukhari náà ló wà nù Muslim nínú tíra wọ́n túmọ̀ almanshot walmakra bí fati imimihima ayé fi sahali wa sa'ad wọ́n ní almanshot àti almakra ìtumọ̀ rẹ̀ náà ni wípé nígbà tí nǹkan bá dẹ̀ àtìgbà tí nǹkan bá le wal atharatu ìtàn pè ní al-atharatu al-ikhtisas bil-mushtariki ay al-ikhtisas bil-mushtarak òun náà ni kí nǹkan tí àjọjọ kópa níbẹ̀ kan ṣàdáyanrí rẹ̀ síbi kan kọ́mọ́ débi tó sẹ́kù kọ́mọ́ débò mi òun náà ni al-atharatu wa qad sabaqa bayanu ha àfáà ní àlàyé ti wá lórí eléyìí ṣáájú بواحا بفتح الباء الموحدة بعدها واوا ثم ألف ثم جاء مهملة أي ظاهرة تبني بواحا هنا ننكتها لا يحتمل تأويلا إنكتي a lè máa fún nítumọ̀ ó ṣeé ṣe ó ṣeé ṣe kó jẹ́ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó má jẹ́ bẹ́ẹ̀ ń rọ ìyẹn ṣe bà wá ìtọ́jẹ́ bà wá òun náà ní nǹkan tó fojú wọn tí ò nítumọ̀ míì ju tó fojú hàn lọ hadithi yìí àwọn àlàyé tó pọ̀ tó kún sínú ẹ̀ nínú àlàyé tí àwọn olùmẹ̀ẹ̀sìn tí wọ́n ṣe àti àwọn ẹ̀kọ́ èyí tó kún sínú ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam yìí èyí tí àrímújáde nínú ọ̀rọ̀ sahaba sahabi ubadat bin Samit àkọ́kọ́ nú ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tá a rí mú jáde ń bí òun náà ni wípé mùsùlùmí èèyàn ma máa jẹ́ mùsùlùmí èèyàn ó máa jẹ́ni tó gbà gbà fánàbí sallallahu alayhi wa alihi wa yálà nígbà ìṣòro yálà nígbà ìdẹ̀kùn wọ́n máa báyàn ní mùsùlùmí ní gbogbo èyíkéyìí nínú tó bá báyàn àwa sáwọn kèfèrí a fi yàtọ̀ sí àwọn kèfèrí kódà wọ́n tún máa ń pa lówe wọ́n máa ń sọ ní sọ ìfẹ́nu yẹ̀yẹ́ àwa mùsùlùmí tó sì jẹ́ wípé àgbéga ipò ló jẹ́ fún wa níwájú ọlọ́run wọ́n ní mùsùlùmí ó sọ pé èyí ò tó fò èyí ò tó fò fìlà mùsùlùmí ó kù pẹ́ẹ́kì yóò bá máa sọ bẹ́ẹ̀ wọn gbà adúrún tó ṣẹlẹ̀ agbàfọ́lọ̀ náà bẹ́lẹ̀ yọba ṣẹlẹ̀ bọ́yẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ ní ọ̀sẹ̀ bí mùsùlùmí ó ṣe máa sọnù wọn bàbá yín mùsùlùmí mùsùlùmí pé àìrí èyí ò tó fò èyí ò tó fò fìlà rẹ̀ púpọ̀ ẹ̀kí bẹ́ẹ̀ sì ni anabi sallallahu alayhi wa anabi ni ajaban li ọ̀rọ̀ mu'min ní ìmọ̀ ni tí dáadáa bá ṣẹlẹ̀ sí yóò dúpẹ́ fọ́lọ́run ọlọ́run sì tún máa ṣàlékún ẹ̀ bí n tí ọ̀fẹ́ bá ṣẹlẹ̀ yóò ṣe sùúrù sùúrù tó tún ṣeun yóò tún dóore fún oore yóò tún tẹ̀lé lọ́dọ̀ ọlọ́run nínú àdéhùn táwọn sàábé tí wọ́n ṣe pẹ̀lú ànábì sallallahu alayhi wa alayhi wa sallam òun náà ni wípé bó ti wulẹ̀ kó rí àwọn òní yẹsẹ̀ kúrò lórí tọ́lọ̀ bó ta bí nǹkan kan ta wọ́n lára bó mi àwọn àwọn ò ní torí ẹ̀ fi tọ́lọ́ ńlẹ̀ àdéhùn yìí táwọn sàbẹ̀sẹ̀ tó sì yẹ kí gbogbo mùsùlùmí ká dì í mú bó tilẹ̀ jẹ́ pé kò sí nínú ẹ̀kọ́ ẹ̀sìn kò sì sí nínú pípé ìmánì kéèyàn wá bẹ lọ́n pé ọlọ́run àdánwò bú ọlọ́run kò fi kàn wọ́n o òun fẹ́ wo bí òun ṣe rí là ẹ̀yìn gbọ́dọ̀ sọ arákùnrin kan ara rẹ̀ ò yá anabi sallallahu alaihi wasallam wà lọ bẹ̀ wò ó ti yọ tán fàárẹ̀ lórí ibùsùn anabi ní kí ló ṣe ìyàwó rẹ̀ ní tóun sámà ni pé àdúrà ti máa tọrọ pé rẹ Ọlọ́run gbogbo ìyà tó fi jẹun lálùkìyàmá fi jẹun láyé kóun tó jáde láyé anabi ní ìyà tọ́lọ́run fi jẹun èyún èyí ṣe é sọ pé kọ́lọ́run ọkẹun láyé kọ́kẹun lálùkìyàmá kí ló dé tó fi mọ ẹkọ rọ bana àti dúnìyà hasana wa fil akhirati hasana òun ò ṣe máa ṣèyún ládùá tó fi jẹ́ pé wọ̀gán lòun ti ń sọ pé ìyà tí ó fi jọ sọ̀rọ̀ pé òun fẹ́ fi ìyà jẹ ọ ni ṣèdí tó fi jẹ́ pé kò sí nínú ẹ̀kọ́ anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi lọ bá Sa'ad bin Abi Waqqas lọ́dún kan tánàbí wa maka Sa'ad bin Abi Waqqas ni wọ́n sọ fún anabi sallallahu alayhi wa sallam pé gbogbo dúkìá tó ní pátá òun fẹ́ fi gbogbo ṣe sàárà torí pé orí ààrẹ tó ń wá yìí ọkàn wọn ò balẹ̀ anábìnrin máa fi ṣe sára sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹ̀ anábìnrin ara ó ní làjì ńkọ anábìnrin ara ìdá kan ní ìdá mẹ́ta ńkọ anábìnrin ó ti ti pọ̀ jù kí lójú ó sọ bẹ́ẹ̀ àárẹ̀ ti ń ṣeun ó ti gbà pé tó wọn bá lọ anábì wa ṣàdúrà sallallahu alaihi wasallam arákùnrin yìí nígbà náà ọmọ kan ṣoṣo ló bí obìnrin sí lọ́mọ rẹ̀ wọ́n wọ́n pé mélòó lóbìnrin bẹ́ẹ̀ jẹ́ kó òkú bẹ́ẹ̀ kan fi ṣe sójú ọ̀nà lọ àwọn padà sọ fún wa pé ẹ̀mí ẹni yìí tó síkì tó gbádùn tán ẹ̀mí rẹ̀ gùn débi wípé ọmọkùnrin tó bí ọbẹ̀ tó méjìlá ọmọbìnrin lọ bí seventeen ó padà fìlẹ̀ ayé anabi sallallahu alayhi wa sallam anabi ni kò sí nínú ìmánì kéèyàn máa ní ọlọ́run fàdánwò kàn ọlọ́run gbẹ̀mí òun ọlọ́run fara ní òun lá kò sí nínú ìmánì èèyàn ó máa tọrọ dáadáa lọ́dọ̀ ọlọ́run èèyàn ó máa tọrọ orí lọ́dọ̀ ọlọ́run bọ́lọ́run bá wá fi nǹkan kan mìíràn wò èèyàn ó bẹ̀ lọ́run kó mọ̀ ń dúró èèyàn ó ṣe sùúrù èèyàn ó sì tún máa tọrọ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run wọn fẹ́ lè yọ dáadáa báyìí ẹni ìgbà tí ọmọ ànábì jáde láyé omi ń jáde lójú ànábì sallallahu alaihi wasallam àwọn sàbí wọn sọ pé àtẹ́bùkì ah, awalam tanhani buka omi ń jáde lójú rẹ̀ ànábì jẹ́ kó ní àmàmà sunkún ànábì nílá omi tẹ́ ẹ̀rí ti ń jáde omi àánú òní àwọn ògbúdọ̀ sọ nǹkan kan lẹ́nu àfi tọ́lọ̀ ń bá yọnu sí àgbúdọ̀ sí ọ̀rọ̀ sọ wà inna ànábì inna al-ayna tadma ojú ń dami wal qalbi yahsan nítorí pé n tó ba ọkàn jẹ́ ṣẹlẹ̀ sọ́kàn wa inna bi firaqika ya ibu wala naqulu illa bima yurdi rabbana àwọn ògbúdọ̀ sọ nǹkan kan ntọ́lọ̀ ń fẹ́ la gbúdọ̀ máa sọ wa inna bi firaqika eh, wa inna bi firaqika ya ibrahim la mahzunun ọmọ anabi tó kú lọ́dún náà ni ibrahim anabi ní tilẹ̀ jẹ́ pé ikú ọmọ yìí ó bà wà nù jẹ́ ṣùgbọ́n kò sí ní ta sọ dáadáa la sọ lẹ́nu eléyìí ní sísè mùsùlùmí ìṣesí mùsùlùmí nìyẹn eléyìí jẹ́ ọ̀kan nínú àkọ́kọ́ mùsùlùmí ó gbà fọ́lọ̀ kò ní sọ pé ẹnìkan ló ṣeun kò ní sọ pé orí òkè kan lòun lọ kò ní sọ wípé ẹnìkan lọ fẹ́ júmọ̀ kò ní ibi títí ń rojú pé wọ́n fẹ́ júmọ̀ oore míì títí wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó yẹ kó mójútó kò ní tẹ̀síwájú lórí dáadáa yìí bákan náà nú àwọn ẹ̀kọ́ èyí tó jáde nínú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wa alihi wa sallam ọ̀rọ̀ afọ Ubadat bin Samit òun náà ni wípé ìgbà míì ń bẹ fi ọwọ́ ọlá gbàyàn lójú tó bá sì ní o béèrè ẹ̀tọ́ rẹ lọ́wọ́ rẹ yóò tún fi àjọ lérí ẹ̀ ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ká ṣe bá ti jẹ́ pé ọ̀pá àṣẹ ń bẹ ìwọ tó mú ojú pọn dà lọ́wọ́ tó ń wá ń lọ mọ́ ẹni tó mú èkù lọ́wọ́ jọmọ́ ta ni dòógè lọ́wọ́ kò sí bó ṣe lágbára tó ẹni tó mú èkù lọ́wọ́ òun tó ń bá ti fà mọ́ lọ́wọ́ ìdòógè lọ́wọ́ bẹ́ẹ̀ lẹni tó ń bẹ nípò authority bó ṣe rí nu yóò bó ní ìjọba ẹ́ amú kò sí tó ní authority ni ìdí nìyí tó fi jẹ́ pé nínú ẹ̀kọ́ tí Islam kọ́ wa òun náà ni wípé àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ wa nígbà míì tí ò tẹ̀ wá lọ́wọ́ ká ṣe sùúrù nítorí pé kinní kan ti ń lé kinní kan ni kó ṣe sùúrù bí ṣe ń rẹ kinní náà ní rẹ kinní ẹni tó kó gbogbo ẹ̀tọ́ yín mọ́wọ́ tó lòun ọ̀dálẹ̀ ẹ fílẹ̀ dìgbàwo ọlọ́run ó tún tó pín so àkàdà bákan náà a kì du àìfagagbága pẹ̀lú àwọn tọ́lọ́run bá kó àṣẹ ọ̀pá àṣẹ ìdà tọ́lọ́run fi lọ ìdà authority nínú àwọn ẹ̀kọ́ tá nàbí sallallahu alaihi wasallam kọ́ wa ni kódà kó ṣe wípé a rò nínú ẹ̀mí pé ah, a àgbà ànábì oníkà ṣe sùúrù ìdí ni tó fi jẹ́ pé nínú ẹ̀kọ́ ti Islam gbogbo àwọn nǹkan tẹ́ ẹ máa rí táwọn èèyàn máa ń ṣe eh, wọ́n ń ṣe ìwọ́de wọ́n fẹ́ bá jọba à ẹ̀kọ́ Islam kí ni ìjọba ṣe wọ́n fowó epo àwa ṣe ìwọ́de wọ́n ń sun táyà lójú la eléyìí ẹ̀kọ́ wa sallallahu alayhi wa sallam mùsùlùmí ìṣẹ́fẹ́ àwọn ṣíà máa àìṣe mùsọ̀hárọ̀ àìṣe protest àìṣe wọ́de àìlọ́sùn táyà pé kí ló dé àwọn fẹ́ bàjọba jà wẹ́lẹ́ fẹ́ bàjọba jà ibẹ̀ mọ Àbújá títì táwọn èèyàn ti ń kọjá ni wọ́n mọ̀ sún ẹ̀wọ̀n jáwọn èèyàn lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀ ìṣesí àwọn èèyàn ni ṣùgbọ́n lòdì sí ẹ̀kọ́ ti Islam ní ti Islam kọ́ wa ni pé ká ṣe sùúrù kí a fẹnu sọ fún ẹnìyẹn pé tó ń ṣe yìí ó kù díẹ̀ káàtó nítorí yẹ kó o ṣe ní nítorí yẹ kó o ṣe ní nítorí tó bá gbọ́ ọ̀gbọ́n bí o bá sì gbọ́ ẹ nínú ẹgbà wa hadith mi anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ní tí wọn bá fún yín lẹ́tọ̀ọ́ yín ẹ béèrè ẹ̀tọ́ yín ìhun lọ́dọ̀ ọlọ́run ìmọ̀ akọ́lọ́run ọ gbà á fún yín lọ́wọ́ ẹ̀ táwọn àwọn wàkẹ́rẹ́ àná ọ̀fẹ́ ọkọ̀ àbí kó ṣe wípé ọlọ́run mọ̀ọ́mọ̀ fi yín náà lẹ̀ kó dá yín lò nítorí pé yín náà ẹlẹ́ṣẹ̀ lẹ́yìn náà ọwọ́ àyẹn ẹni òun fún yín kó lè fìyà jẹ yín ṣùgbọ́n tẹ́ bá padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run gbẹ̀tọ̀ yín fún yín lọ́wọ́ ẹ̀ àbíkọ́ lọ́wọ́ mú kúrò ń bẹ̀ kọ́ yin àwọn èèyàn dáadáa sílẹ̀ ìyẹn ni gbàgbọ́ àwọn mùsùlùmí èyí tó wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa alihi wa sallam ìgbà wo ni mùsùlùmí lè dìde mọ́ ẹni tó jó lórí pé àgbà àwọn àfa wọ́n fi àwọn mọ́jẹ̀mú wọn fi kalẹ̀ lérí ẹ̀ alákọ̀ọ́kọ́ ó jáde nínú hadithi tó bá jẹ́ wípé kufurun bawah ká nínú ìlú islam àbí láwùjọ tí èsì ìlú islam náà bóyá alólórí kan nínú mùsùlùmí bóyá imam aṣáájú ìgbà wo la sọ pé àkírun lẹ́yìn ìgbà wo àbáṣe nígbà àbá wípé kúfúrù ìlòdì sí tọlọ́hun èyí tó fojú hàn la yahtamilu at-ta'wil èyí tí kò rújú tó bá hàn ìgbà yẹn láti yọ pé àkírun lẹ́yìn àṣetì kí làwọn májẹ̀mú májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni yóò jẹ́ nǹkan tó fojú hàn lápòjúwe ẹni tó jẹ́ ìmáàmù ẹnìkan sọ wọn pé àwọn mọ̀rí tí ń gbẹbọ lóru bó ṣe wá gbọ́rọ̀ náà ìwọ náà ti gbà bẹ́ẹ̀ ọ wà bí ẹni yẹn pé sóun gangan lórí ni àbọ́jọ́ òun sáà ń wò lọ́ọ̀kan dàbí ah, rárá o ó ṣe lè dàbí àárò lórí só o pé ẹjọ́ sọ̀rọ̀ tó o máa pò ní òun ò bá sọ̀rọ̀ ṣùgbọ́n òun wò lọ́ọ̀kan lá ní òtítọ́ àbí ọlọ́ọ̀bá àwọn àrí lóru àná tẹ ẹni bẹ́ẹ̀ òun náà ni òun máa ń gbé lẹ́kọ̀ọ́ kábàánà pé àkí ló wá ń gbé báwọn gbà kọta kẹsìn kọta kẹsìn ń nínú sẹ̀ríà kò ní o ìyẹn túmọ̀ pé jahal kò mà ọ wà sàlàyé ọta ìdí tó fi ta pé wọ́n ọ̀ma òun pé kò sí tó burú bẹ́ẹ̀ fún tọ́ba sọ pé kíni kíni jẹ́sìn ẹ̀yìn gan lórí ẹ̀sìn ìdọ́sàn ah. ó ti ṣe ìkọ́ mọ́tò lọ́jà lè lórí ọmọ pé kìí ṣe pé kọ́ mà ìfẹ́ ẹnu tiẹ̀ ló dúró lé lórí bó ṣe wá rí wọn èèyàn wà sọ bó ló ṣe mà àmọ́ ọmọ ah, mo lọ bá mo sì sọ fún un tó sì sọ̀rí àdá kófòrò bà wá kófòrò tó fojú wọn ṣùgbọ́n ẹ̀rẹ́ lómi ẹ bá abílẹ̀ lágbájá inú yàrá ló ti ń kírun nípa àwọn ò lè kírun lẹ́yìn mọ́mọ́ àdúgbò àwọn kí ló dé kèfèrí ni bó ló ti jẹ́ kèfèrí ọmọ rí tí máa mú tẹ̀sùbà lọ́wọ́ tí mú tẹ̀sùbà lọ́wọ́ lọ́sọ́ di kèfèrí ó ti di kèfèrí subhanallah anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni ẹni tó bá pe èèyàn kan ní kèfèrí tẹ́ni yẹn ò bá sì lọ jẹ́ kèfèrí lọ́dọ̀ ọlọ́run ìwọ tó pè ní kèfèrí òun kó tó jáde láyé ó padà di kèfèrí lẹ́dí ìyẹn tó fi jẹ́ pé èèyàn gbúdọ̀ sọ ẹnu láti máa pè èèyàn kan ní kèfèrí pàápàá jùlọ ẹni tó dojúkọ kíbla tí ń kírun àbí ẹlòmíín sọ pé àfàmì kí lẹ́yìn mọ́mù kí ni mọ́mù ń ṣe ni máa dálejò lóhùn kí ni máa sọ fún àwọn ọmọ o mùsàmù pa àlejò máa wọ́dọ̀ ẹ̀ àyíkò tó láti pè ń kèfèrí kí ni gbá lóòlé lórí kí lọ mọ̀ tán jọ ń sọ ní òtò ẹgbẹ́ tàbá ní ká kí lẹ màtúrú wọn àgbà náà ti mọ̀ tí wọ́n máa ṣe ah, ah, gbogbo àti màdá ń ṣe máa ṣe nǹkan nígbà tí ti dájú nǹkan yẹn láàrin òun sọ ni pé darren wà arábìnrin ẹkírun yẹn dáadáa ẹkírun ṣùgbọ́n ò ní ká tó lè pèèyàn lẹ́lẹ́bọ kèfèrí èyí ó rí àmọ̀dájú báyìí tẹ́sì jọjọ sọ̀rọ̀ tí ó sọ pé lóòótọ́ ní tó ń dúró lé lórí náà nìyẹn wọn ò fẹ́ gbà á ṣùgbọ́n ẹ̀rù lẹ́nìkan máa dálé jòló yóò tó fún wa láti sọ pé kèfèrí yìí láti sọ pé àmì kírun lẹ́yìn so gbogbo àwọn nǹkan báyìí ẹ ká kíyèsí nínú ọ̀rọ̀ yìí wípé a ò ní takàngbà pẹ̀lú aṣáájú pé a àbá mi gbọ́rọ̀ sí lẹ́nu lókùrú gbà tá a bá tí ìrí wa kẹfẹ́ èyí tó hàn tó hàn báyìí tá a bá tí ìrí ó dìbò àbá torí èyí hàn tó hàn tí ò ṣe é dọ́gbọ́n gbogbo ayé náà mọ̀ pé ah ah ah ẹ̀gbà yẹn ṣùgbọ́n tí ò bá tí ì tó báwọn àmọ̀ sí pẹ̀lú àmọ̀ bá ṣe náà nítorí wípé ìjẹ́ olórí ní tó lágbára bákan náà náà àwọn májẹ̀mú tí wọ́n tún fi sí òun náà ni pé tó bá lọ fẹ́ yà lẹ́yìn olóyè o gbúdọ̀ rí wípé o lágbára o ní nǹkan tó lè fi kojú ẹ̀ ṣùgbọ́n tó bá ní nǹkan tó lè fi kojú ẹ̀ yà máa ṣe sùúrù torí pé wọ́n tó lọ fẹ́ gbìjà ara rẹ ìyà ó tún wá jẹ ọ́ lórí òdòdó tó lọ fẹ́ gbé lọ́wọ́ ni ó ṣe sùúrù torí pé Ọba subhanahu wa ta'ala ní máa ń ran àwọn ẹni tiẹ̀ lọ́wọ́ bákan náà nínú ẹ̀kọ́ tó ń bẹ nínú hadith yìí òun náà ni wípé òdodo ní sísọ ó ṣe pàtàkì òdodo máa ń láyàn kódà kó fẹ́ koro kéèyàn gbìyànjú àti máa sọ lórí wípé wa ala an naqula bil haqq aynama kunna àwọn ò máa sọ dodo ní gbogbo bí tá a bá wà èèyàn ń bẹ lẹ́nu iṣẹ́ yẹn ni oníṣẹ́ ọwọ́ parọ́ oníṣòwò ó parọ́ àfọ ó parọ́ tíṣà ó parọ́ ọmọ iléeké ó parọ́ ọmọ àkọsí ó parọ́ orí nǹtọ́ tó gbajúmọ̀ nísìnyí irọ́ irọ́ irọ́ kódà ní tí ọ̀yẹ́ kẹlòmí ó parọ́ sí yóò parọ́ lórí ẹ̀ eléyìí kò sẹ́ni tí o bá sòdodo kò sẹ́ni tí ó mú ọ sí òdodo tó sọ yẹn náà irọ́ ń ti di àdámá eléyìí kò sí nínú ìṣesí mùsùlùmí anabi sallallahu alayhi wa anabi ni inna sidqa yahdi ila albir anabi ní òdodo sísọ yín máa ń fààyàn lọ bí dáadáa ni ẹni tí bá máa ń sòdodo ẹ̀rí dáadáa ni máa ṣe walbirru yahdi ila aljanna dáadáa máa ń fààyàn lọ nú aljanna ni wala yazalu alabd yasduq hatta yuktaba inda allahi siddiqa òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní ẹ̀ nírẹ́ nìkan kó máa sòdodo ní gbogbo ìgbà òótọ́ ni máa sọ. So títí ọlọ́run nìkan lọ kọ ọkọ rẹ̀ lẹ̀ nínú àwọn sòdodo sòdodo níwájú ọlọ ẹ wo èyí tó tó mú bó o ṣe wà ní ìsìnkú wọn ni àwọn máa ń wo fáìlì kan níwájú Buhari jọ ní àwọn ẹni wọn bá rọkọ Buhari Buhari sọ pé nínú àwọn tó ń ọkọ rẹ wà bẹ ọ lówó sọ ma pé ó fi nǹkan yẹn sí ẹ lọ ẹ lọ aṣọ ẹ bá ń ọkọ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn olódodo kọ́dà ẹ̀yin nìkan gan o ti dolówó ẹlòmíì ò pé ọmọ àwọn kan fẹ́ wọṣẹ́ wọ́n sì nìkan wá Buhari ti mọ̀ yín sí olódodo ọba tó máa jẹun ṣùgbọ́n kí Buhari mọ̀ sólódodo kó mọ̀ sólódodo ewu lọ́ga jù ọlọ́run ni wọ́n kọ́ ọ́ lẹ̀ so àwọn sọ̀hábà kọ́lọ̀hún kọ́ yọnu sí wọn kó sì yọnu sẹ́ni kọ̀ọ̀kan wa náà pé àwọn ò ní yé máa sòdodo oore tí òdodo máa ń mú wá báyàn oore ọlọ́jọ́ pípẹ́ ni oore tí ọ máa ń mú wá fún yàn kì í tọ́jọ́ àbùkù ní ọ̀padà kẹyàn lè kọ́kọ́ oore oore irọ́ wíì báyìí lẹ́ẹ̀kan yóò tún yóò tún ó lè pẹ́ ṣùgbọ́n gbogbo èèyàn padà sẹ́rí padà wà bólódodo wípé ah òótọ́ olóòótọ́ ńlágbájá yóò sì wá di ẹ̀yìn yóò di iyì àpọ́nlé fún kò wá ní mọ lórí rẹ̀ nìkan àti gbogbo àwọn àrọmọdọ́mọ ó ṣe pàtàkì ká máa sọ̀rọ̀ lọ àwọn wọn ni àwa kì í bẹ̀rù sọ àìsí bẹ̀rù pẹ́nìkan pẹ́ gan àìsí bẹ̀rù pé. Pe ẹnìkan ó ṣe kí ni o ẹnìkan ó bù wá èèyàn túmọ̀ sí pé òdodo ní sísọ túláàsì èèyàn ní máa sọ òdodo èèyàn ó rí àwọn kan tí ò ní fẹ́ràn yẹn nítorí pé àwọn èèyàn kan ń bẹ ibi táwọn ti ń jẹ ibi irọ́ ni ibi tí wọ́n ti ń mu níbi irọ́ ni ibi tí wọ́n ti ń sọlá ibi irọ́ ni bó wàá la ṣe wá rò pé wọ́n fẹ́ràn ẹni tí bá ń sòótọ́ ẹni tó bá ti ń sòótọ́ kò gbúdọ̀ retí ẹ̀yìn ẹnìkankan má báyìí ó sì bí wọn ò sì yín kò kulẹ̀ retí wọn yàn tẹ́lẹ̀ sọ ìdí nìyí tó fi jẹ́ pé tó ń jẹ́ ẹni tí ń sòdodo ó retí ẹ̀yìn lọ́dọ̀ ẹnìkankan bàbá wa yín ọ ó rí i pé kò ní nítumọ̀ kankan lára bàbá sì bu ọ kò kankan lára nítorí pé gbà tó ń sòdodo ibtigha'a li wajhillahi subhanahu wa ta'ala ojú rẹ ọlọ́run subhanahu wa ta'ala ó ní òfin wá so látara àdé eléyìí òdodo dọwọ rẹ ọkàn wa wal hadithu rabi hadisi ẹlẹ́ẹ̀kẹrin ani Nu'man bin Bashir mahalu shahid tọba báàbù yìí mu òun náà ni wa ala an naqula bil kunna a máa sọ dodo wo bí tá a bá wà ní sísìn jó dodo náà ni al-amru bil ma'ruf wa nahyu anil munkar ibi tó ti ní munasaba pẹ̀lú báàbù yẹn ni. hadith nu'man bin bashir radiyallahu anhu ma ni nabi sallallahu alayhi wa sallam qal òjíṣẹ́ ọlọ́run ọba tún sọ fún wa wípé mathalu liqa'imi fi hududillah àpèjúwe àwọn tí wọ́n dúró ṣinṣin lérí ìtọ́lọ́n tí wọ́n yẹsẹ̀ kúrò ń bẹ̀ náà fi ń lò sẹ̀mí ayé wọn tọlọ́run náà fi ń wá ìjẹ ẹ̀mú wọn tọlọ́run náà fi ń gbé ìkéyìí nínú ìgbésẹ̀ nínú ìgbésẹ̀ ayé wọn torí kí wọ́n mọ̀ pé ìjọ kan ń bọ̀ táwọn pàdé ọlọ́ àpèjúwe irú àwọn èèyàn báyìí wàlúwákìrìn fi ha àti àwọn tó ń kẹsẹ̀ bọ́sẹ̀ nínú ìsẹ̀mí ayé tó yẹ pé gbogbo ejò jíjẹ ni lọ́dọ̀ tiwọn hùmùlẹ̀ wákẹ́ fi hududillah so ti yí wa báyìí alqa'im wal waqi en to do ala olorun re awon kan ala olorun won la koja nti won jalu iyato apejuwe laarin awon mejeji kamathali qaumi istahamu ala safina anabi ni apejuwe won da gege bi Awọn eyan kan ti won mu aje kina n pe ni keyin aje òun náà ní kéyìn ó fi nǹkan kankalẹ̀ wípé ẹjá jọ mú pé ọya ẹni tó bá ti mú yes òun ni ó ṣe nǹkan báyìí ẹni tó bá ti mú no òun ni ó ṣe nǹkan báyìí àwọn kan wá mú yes àwọn kan mú no ẹjọjọ ṣe kúrà istahamu wọ́n fẹ́ wọ ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi ń ànábì ń pòwe fún wa ni ọkọ̀ ojú omi yẹn wá jẹ́ alájà méjì alájà tìsàlẹ̀ òun súnmọ́ odò alájà kejì òun wà lókè àwọn tó wá dó lóòótọ́ tí wọ́n dó lórí tọlọ́hun òkè yẹn làwọn mú àwọn tí wọ́n jẹ́ olùyapa àṣẹ ọlọ́run àwọn mú sálẹ̀ wọ́n bá ń lọ nínú ọkọ̀ ojú omi fasọ́ra ba'duhum a'la àwọn kan nù wọn òkè yàrá òkè ìpele tòkè làwọn dúró sí wa ba'duhum asfalaha àwọn yòókù àwọn dúró sí ìsàlẹ̀ ọ̀rọ̀ táwọn bí sọ yìí sallallahu alayhi wa sallam ó ń yé wa wípé ọlọ́run fún ànábì ní òye àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la kódà kó ti ṣẹlẹ̀ lójú ayé sallallahu ọkọ̀ ojú omi bí ń sọ ìsìn yìí la tó lè gbọ́ yé torí pé ọkọ̀ ojú omi tó wà láyé ànábì kò rí bí ànábì ṣe sọ yìí ṣẹ̀rẹ́ ìtẹ́ mọ́ rí ń ta lórí tẹ́ bá lọ́kọ̀ ju omi ń lọ èyí tí ń bẹ nínú omi ó ju èyí tẹ́ ń rí ń ta yẹn lọ lọ́kọ̀ ju omi ṣe máa rí àwọn èyí tí tó rì sísàlẹ̀ ó ju èyí tó wà lókè yẹn lọ ìfún lọ́pọ̀lọpọ̀ ọgbà ibi tó ń kérò sí ìsàlẹ̀ òun náà ni lóbi jẹ́ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ lọ́kọ̀ ju omi àwọn èèyàn fọ́n dànù inú omi ni torí pé inú omi yẹn lẹ ti ń rìn èyí tó ń rí lókè omi yẹn ó lè jẹ́ pé bí àwọn official àwọn officials wọn náà kàn máa ṣe ń bẹ̀rẹ̀ wọ́n fẹ́ àwọn mẹkáníkì àwọn tó ń tún nǹkan ṣe àwọn ní bóyá wọ́n fẹ́ jẹun restaurant kankan ṣùgbọ́n bí táwọn èèyàn dúró sí inú omi òun ló máa wà. wàkánà lẹ́dínà fi asfaliha ìdàstákàwò mìnàlùmọ́ àwọn tí wọ́n ń bẹ nísàlẹ̀ tí wọ́n bá fẹ́ bu omi mu maru alama fọkọhùn wọ́n ṣẹ̀ṣẹ̀ gun òkè lọ sẹ́yìn pé òkè ni wọ́n ti lè wá ṣẹ̀ṣẹ̀ bu omi wọn ò lè bu tí wọ́n bá ní káwọn ó pé tí wíńdò bá tiẹ̀ ń bẹ nísàlẹ̀ gan tí wọ́n bá lu omi wọlé so wọ́n ní nìkan ṣẹ̀ṣẹ̀ já lóòkè káṣẹ̀ wàá bu omi pé bí wọ́n ṣe ń ṣe nìyẹn fàkọ́ọ̀lù àwọn tán wà ń sàlẹ̀ yìí wá ní law anna kharaqna fi nasibina kharqa ìbámọ̀dà eléyìí tá a fi ń gùn ké lóòkè yẹn àwa tá a wà nísàlẹ̀ yìí níbi ìpín tí wà ń sàlẹ̀ yìí tá a bá lè dàlù kárìkọ́ ní ti dí dàlù kan tá a dàlù nísàlẹ̀ yẹn walam nu'dhi ma fawqana a ní kónìra báwọn tó ń bẹ lókè yìí tá a sì ń gòkè lọ ẹjá fa'in tarakuhum ànábì ní táwọn tí ń bẹ lékè tán bá ní kò sí ìtọ́ka àwọn bẹ̀ ṣèbá àwọn náà nísàlẹ̀ wọn tán bá fi wọ́n lẹ̀ wà má ọdụ pẹ̀lú tí wọ́n gbà lérò pé àwọn fẹ́ gbogbo wọn pátá ní ọ̀pá wọn torí pé bá ti lú nísàlẹ̀ wọn tómi wọlé nísàlẹ̀ yọ padà sí o omi ó wa in akhadhu ala aidihim najaw wa najaw jami'a ṣùgbọ́n tí wọ́n bá lè dá wọn dúró tí wọ́n kí wọn lápá kúrú lérí ní tánfẹ́ ṣeun tí wọ́n mú wọn lọ́wọ́ pé lá ẹ̀ gbọ́dọ̀ lú o wọn ó là gbogbo àwọn èèyàn náà ó sì là rawahu al-Bukhari afọwọ́ Bukhari náà gbọ́dọ̀ dé sí wa ní ṣókí òwe lànà bí fọ̀rọ̀ yìí pa fún wa sallallahu alaihi wasallam so mọ́mọ́ sọ wípé kọ̀ọ̀kan àwọn èèyàn ń ṣèbàjẹ́ wọ́n ń yapa àṣẹ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ rẹ oníkọ̀kọ̀ ọ̀rọ̀ rẹ dà gẹ́gẹ́ bí àwọn tí ń bẹ lókè ọkọ̀ ojú omi àtàwọn tí ń bẹ nsàlẹ̀ àwọn tí ń sẹ nsàlẹ̀ láwọn fẹ́ lu ọkọ̀ ojú omi ìwọ níkọ̀kọ̀ ọ̀pẹ̀ ìsàlẹ̀ ni wọ́n wà sí bókè ni wọ́n wà tómi bá wọlé àtiwọ́ tó ń bẹ lókè àtàwọn tí ń sá nsàlẹ̀ ìwé lẹ́dọ̀ pa bẹ́ẹ̀ náà ni kí wọ́n máa ṣèbàjẹ́ ẹlòmíì ọmọ rẹ̀ ó ṣèbàjẹ́ báyìí kò sì ní sọ̀rọ̀ ìyàwó rẹ̀ ó ṣèbàjẹ́ báyìí kò ní sọ̀rọ̀ yóò ní àká máa sọ̀n lẹ́nu ṣé wọ́n máa sọ̀yàn lẹ́nu lórí ọmọ yẹn ẹni tó bá sọ̀yàn lẹ́nu kó sọ̀yàn lẹ́nu gbogbo ibi tí a bá ti ní kápá láti lè kọ̀ bàjẹ́ kakọ̀ yálà pẹ̀lú ọwọ́ ni pẹ̀lú ẹnu ni pẹ̀lú ọkàn wa eléyìí ló lè má làáfíà wá sáyé òun ni òfin ní jẹ́ kí bàjẹ́ kó bo dáadáa mọ́lẹ̀ ìbàjẹ́ ti dàbí dáadáa láyé nísìn nítorí pé kò sẹ́ni tí ń kọ̀ ìbàjẹ́ mọ́ ẹni tí ò ṣèbàjẹ́ gan àti lè sọ pé bàjẹ́ rèé ó di wàhálà sùlànà bìbí ń kí wà nílọ wípé àwa tá a bá ti dá bàjẹ́ mọ̀ ohun tó lọ́nà bá ti fún wa lágbára kọ́dà bó sẹ́nu ká sọ wọ́n gbá o wọn ò gbá o káwọ́ sọ bá a sì lè fẹnu sọ ká fọkàn kọ́ ìbàjẹ́ lélẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀kọ́ tó tóbi ni látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó yẹ kí gbogbo àwa mùsùlùmí ká máa ṣèrònú lérí ẹ̀ ní gbogbo ìgbà ká sì máa fi lo ìsẹ̀mí ayé wa ká lè máa gbégbèsè ayé ọ̀tọ̀ á yàtọ̀ sí gbogbo àwọn tí ò ní mọ̀nà abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ó lè ti àwùjọ ọlọ́dún kò sí wa láǹfààní àwọn èyí tí a ti ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́dún wúlò fẹ́ ní kọ̀ọ̀kan wa wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh